ká padà sórí ètò Miliki Express ní gbogbo ọjọ́ Jímọ̀ bẹ́ẹ̀ ni thank God is Friday kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé àbí olùgbàlà tó mú wá nínú Bẹ́tílẹ́hẹ́mù ẹni tí ó jọba ayé ayérayé àwa ti ti rí àwọn ẹ̀rọ ọ̀tọ̀ àwa ti rà láti mú ẹ̀rù bọ́ọ̀bà tàbí òní pé pé mi ò mọ èmi kàn fi ẹlẹ kò kọ ẹ tó kù yìí. lóòótọ́ ohun ẹyẹ tẹ̀ ló ń dé mi lọ́rùn. ẹ tọ́ bá ṣe kàró voice la máa ń lò o yẹ kó yàtọ̀ sí normal voice. normal voice. ẹlẹ́yìn fún adé àwọn ìkàtọ́ lọ lẹ́ẹ̀kan aṣàlàyé fún yín pé abala tó kàn lọ́wọ́lọ́wọ́ báyìí ni abala owó owó èmi fẹ́ràn ilé nítorí pé owó àpèkánukò owó àpèkánukò ni kò sẹ́ni tó lè bówó ṣọ̀tá owó bí omi náà ni kò sẹ́ni tó lè bówó ṣọ̀tá bẹ́ẹ̀ ló wà pẹ̀kálukú owó ní tóun bá sí lé ìyẹn wá kẹ́nikẹ́ni má ṣe dábàá kankan lẹ́yìn òun ló bá dábàá kan lẹ́yìn òun ìyá ní òbábà láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí owó agbára ni alumọ́nì sí ni bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ni owó kò ṣe má ṣe é ní nítorí pé kò ṣe má ní ni gbogbo àkọ́tà sọ látẹ̀ kan a sọ̀rọ̀ birthday nípa máa celebrate birthday náà owó ni owó ni December tá à ń pariwo ẹ̀yìn sìn oníkálukú fẹ́ ra aṣọ fún yóò fẹ́ raṣọ ọdún lọ́rẹ̀ àmọ́ àṣàmú iṣẹ́ ewì tí wò náà ń ké gbogbo eh. bóyá ìjókòó síbi torí kí ni ah, owó náà ni ó jẹ́ ní pé torí fashion ó jẹ́ ní torí fashion. fashion wa bẹ̀ máa rò fìyẹ tó ga kí n ṣe ma fashion yìí rẹ̀ no fashion náà ló mówó wá eh, eh, <laughs> torí owó náà ni bẹ́ẹ̀ nítorí owó yìí náà ni hmm. oríṣiríṣi kò sí nǹkan tá a máa ṣe nílé ayé a máa ń láti yọ òun owó sílẹ̀ lẹ́yìn kọ́nà máa yọ òun owó lọ́rọ̀ sí i. àmọ́ àṣàmú hmm? ṣé ìwọ lérò pé owó gangan òun gangan ni irinṣẹ́ èṣù tó ń eh, da ayé yìí eh, ríbo ríbo bó ṣe ń rí nsìn tó ń jẹ́ kí gbogbo nǹkan máa já sọ́tún sósì. bíbélì ti sọ ó ní pé owó òun ni gbogbo ṣe bẹ́ẹ̀ ni àmọ́ sábà tún ká àrùn náà dáadáa ìsẹ́nu àwọn àwa kìrìsẹ́nì ló sọ pé iṣẹ́ olúwa ṣeé ṣe nínú òfò ìpele ìdínú bẹ́ẹ̀ ni ọgbọ́n ni àti pé grace ẹ wò máa sọ kí nìkan lọ́rọ̀ religion religion de kò sẹ́ni tó mọ̀ tán o orí ọ̀fẹ́ ni gbogbo wa pariwo là ń bẹ̀bẹ̀ fún nítorí pé mo máa rò pé mo máa rò kò mọ̀ pé tí ọlọ́run bá tẹ̀lé wá dé gan-an sí i wò láyé fẹ́ ṣe nítorí pé ogun bẹ́tà ṣe grace náà ni àmọ́ ẹ má wulẹ̀ jẹ́ àfi ọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀rọ̀ owó là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí owó kò ṣe má ní ni bẹ́ẹ̀ ni kò ṣe pé bẹ́ẹ̀ ni kò ṣe má ní ni à owó ẹ̀yin náà mọ̀ nǹkan tá à ń sọ tó bá tó bá wà civilized <laughs> àmọ́ àṣàmù jẹ́ ká wò báyìí hmm. ó ń sọ owó owó owó kò ṣe má ní kò ṣe má ní ṣe má ní ṣé mi pé kò ń ṣe gbogbo nǹkan lówó lè ṣe. Ah, bẹ́ẹ̀ ni ẹ ṣó mọ̀ pé àwọn yorùbá ló tó wá sọ pé ọ̀rọ̀ tí ewé bá ṣe tìbó ló ń gbé inú ilẹ̀ ló ń gbé. àmọ́ jẹ́ ká wò báyìí èmi ò èmi ò gbà mi gbà tó hmm. nítorí pé tá bá ní káwọ hmm. owó ò ṣe gbogbo nǹkan nítorí pé kí ni owó ò lè ra kù owó sì lè ra láfíà. Hmm. sórí ibi tí o wá mú lọ ìyẹn ah! ẹ òótọ́ ni òun ló máa tún mú wa ṣe aṣọ lójú egbò dáadáa àmọ́ mo ò tí ì fẹ́ ká sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ikú yẹn nítorí pé ọ̀rọ̀ tó lágbára ni ẹni lólùfẹ́ aṣẹ́ mọ̀ pé lórí ètò yìí fàájì extra ni fàájì ọ̀lẹ́yìn láti bẹ̀rẹ̀ sí gbòkun ẹ̀mọ́ má jẹ́ kó yà lẹ́nu pé gbogbo àwọn tá à ń sọ lénìí bí ọ̀rọ̀ owó ikú nǹkan kan tó lè múrò lọ́wọ́ bá ní nǹkan ló yẹ ká máa ronú nítorí pé tí a bá jẹ lọ tí a bá jẹ̀bọ̀ ó yẹ ká máa rọjú àti sùn ẹni bẹ́ẹ̀ ni àmọ́ lórí ọ̀rọ̀ yẹn owó owó ṣe pàtàkì ó dẹ̀ tún ṣe kókó nínú ayé ọmọ ẹ̀dá. kò sí nǹkan mèremère tí a fẹ́ gbé ṣe nílé ayé tí ò bá sówó máa jẹ. akọ̀wé oṣù lásán ni kọ́lọ́ má jẹ́ kí èrò wa kó dòfò bẹ́ẹ̀ ni owó la fi ń gbélé ayé owó àmọ́ ọmọ pé. àṣàmù ó ní owó la fi ń gbélé ayé hmm. owó ni kẹ̀kẹ́ yìí rẹ̀ àmọ́ kí wá ni ṣé gbogbo ẹni tí ó ní owó àbí gbogbo ẹni tó sáré owó ló ní fọkànbalẹ̀. ẹ kọ́tà sọ náà nìyẹn sórí ìfọkànbalẹ̀ òun ló jà jù ìfọkànbalẹ̀ ó jà jù owó lọ sọ̀rọ̀ mi yẹ nǹkan tí mò ń tẹ̀ láti fẹ́ yàrá mi ni pé owó owó ò ṣe fẹ́ kù lọ́rọ̀ àwọn ọmọ èèyàn ní ayé yìí bẹ́ẹ̀ ni òkè à ń sọ̀rọ̀ tó mọ̀ pé àwọn kan wà tó yẹ pé má jẹun parọ́ tọ̀ yẹn wọ́n ń gbàdúrà pé kí fọkànbalẹ̀ yẹn lọ kówó dé ni wọn ò fẹ́ mọ̀ wọn ò fẹ́ wọn ò fẹ́ rò lẹ́ẹ̀mejì pé. ẹ nítorí àwọn tó bá ń rèé pé kí owó dé hmm. kí fọkànbalẹ̀ lọ hmm. àwọn aláìmọ̀kànmọ̀kàn ni nítorí pé kọ́lọ̀ má jẹ́ kí èṣù yá wa lò hmm. àwọn kan máa sọ pé èṣù irinṣẹ́ èṣù òun náà ni owó jẹ́ hmm. nítorí pé ẹni tó bá ń sọ pé òkè owó gangan lòun fẹ́ kí fọkànbalẹ̀ lọ tó wọ òun bá dé tán tí ò bá sí fọkànbalẹ̀ òun náà tún mọ pariwo pé kò sálàáfíà kò gbádùn ayé èmi kò ń sọ nítorí àwọn kan wà níta nítorí pé tabá ní ká wò àṣàmú jẹ́ ká hmm. wò báyìí jẹ́ ká tiẹ̀ wò lọ síbi ilé ìwòsàn púpọ̀ náà àwọn ẹlòmíì tabá ní ká wò àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn akọni èèyàn tí wọ́n ti àìsàn ń dìmú lẹ́lọ́jọ́ ti tò ní ìdí kò kí n ṣe pé nítorí pé wọn ò lówó lọ́wọ́ owó owó owó owó máa ń dojú ti ẹ̀dá ńgbà mi ẹ̀dá máa lówó lọ́wọ́ ńgbà mi bẹ́ẹ̀ tó owó dẹ̀ máa dojú tì í tọ́wọ́n ní pẹ̀lú bó ṣe lówó tó kí ló dé pẹ̀lú bó ṣe lówó tó pẹ̀lú bó ṣe lọ́lá tó hmm. kí ló wá dé sáìsì ìwádìí mọ́lẹ̀ tí ò wá rí owó fi ṣe. ẹ òótọ́ nìkan tó ń sọ bó sórí ibi tí èmi fẹ́ gbé ọ̀rọ̀ lọ ni pé àwọn míì á máa sọ wípé nǹkan tí owó bá ṣe tì í lè mú gbé fún àpẹẹrẹ a lè rí bí ọkọ àtìyà tí wọ́n jọ ṣègbéyàwó fún bí ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn mm. tí kò sọnà ojú olúwa títí tí àwọn ọmọ ò sí ṣé o mọ̀ pé kíní kan ti wà ní China ń sìn tí wọ́n ń ṣe ṣùgbọ́n owó ni ohun tí ìbálòwò lè ṣe o wọ́n máa gba àtọ̀ ọmọ ọkùnrin àti tóbìnrin wọ́n á dẹ̀ ṣe wọ́n á dẹ̀ wọ́n máa tún padà gbé sínú ẹ̀ ṣùgbọ́n ìyẹn tó bá lè ṣe bílíọ̀nù kan ni oye wọ́n dárúkọ bílíọ̀nù tó pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tiẹ̀ nísìnyí gan wọ́n tiẹ̀ tún máa ń bá yàn gbé ọmọ bẹ́ẹ̀ ni wọ́n tó bá lè gbé oyún wọ́n bẹ́ẹ̀ gbé oyún. wọ́n máa tún fún ẹ ní assurance pé kíní tí kò bá tí kò bá ṣe é ṣe o lẹ́yìn ọjọ́ báyìí bá bá bá wa pọ̀ ogun wà nímú. irọ́ owó tiẹ̀ eh, eh, ok ká sọ pé owó ní sáìdì nítorí pé ìlú ìtọ́nú ẹ̀ gan tó máa ń bàjẹ́. owó ó ṣeé ṣe mm. ó ṣeé ṣe ṣùgbọ́n ṣùgbọ́n nǹkan tó mi fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ má rò pé bí a mọ̀ ń sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ṣùgbọ́n ṣé mo pé díẹ̀ nínú nǹkan tí àwọn èèyàn máa sọ pé owó ò lè ṣe ọmọ automatically ṣé mo pé owó ti ń ṣe ọmọ sìn owó ti ń ṣe nítorí pé ẹ tí ò bá lówó gbogbo àwọn tí wọn tí ọlọ́run fún wọn lọ́mọ gbogbo kọ́ ló ní problem ṣùgbọ́n àwọn China wọn fi dá wọn lójú pé ẹ má wọrí ẹ má bọ̀ a máa ṣe bí ká ti sí ibà yìí ká sí ibà yìí yóò sì dánmọ àmọ́ ẹni tí ò bá lówó ṣé kìí ṣe òun náà ni òun ni èmi ṣe insist wípé owó tá ń sọ̀rọ̀ nípa yìí náà irinṣẹ́ èṣù nítorí pé láyé ta wà ń sìn náà tabaníkà wò èèyàn gangan gangan gangan tó jókòó bí èèyàn gidi gan fèèkì ẹ̀ wà nítorí pé mo rántí ẹ tabaníkà wọ̀ àwọn onímọ̀ fi yé wa wípé láyé ìgbà kan tí ọlọ́run dá wa nígbà tó ọlọ́run dá wa àwọn tó tún jẹ́ bóyá bíi àwọn aláwọ̀ funfun wọ́n fẹ́ tẹ̀ láti ṣe kí ni láti dá èèyàn kó tó di pé wọn ò wá rí dá kán fi lọ dá ṣé à ń dá bèbí ni àbí nǹkan kan à ń dá robot tábà ní káwọ gan èmi gan sẹ wàá rí wàá rí dọ́mì mi báyìí tó ń tó bá wọ tó bá wọṣọ sí fún tó bá wọṣọ fún wàá rò pé ṣé yàn ni tó bá ṣe irun fún tán ṣe wàá rò pé ṣé yàn ni òun náà gbọ́dọ̀ sọ pé irinṣẹ́ èṣù nítorí pé kí ni ọlọ́run ọba òun lọ́ba lágbára òun ní ọba tí ò sí rú ẹ̀ èèyàn kan ò bí ẹni oko bí mi èèyàn kan ò sì bí so gbogbo nǹkan táwọn èèyàn wá ń try gbogbo nǹkan táwọn èèyàn ń try nínú ayé láti lè dàbí ọlọ́run òun náà mo ṣe sọ pé gbogbo ẹ̀ náà àmì pé owó ni àmọ́ irinṣẹ́ èṣù náà ni. ẹ ṣé ká wá sọ pé kò dáa láti máa gbàdúrà fún owó ló ń sọ ni àbí kí ni. ó dáa kí a máa gbàdúrà fún owó nítorí pé gbogbo ẹ̀dá tí ọlọ́run dá sílẹ̀ ayé ni nǹkan tó máa jẹ tó máa mu ló ti wà ní àtẹ́lẹwọ́ àmọ́ tá a bá ní ká wò ó rate táwọn èèyàn fi ń wá owó láyé sí hmm. ó ti ju ó ti ju kádàrá lọ hmm. nítorí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń rí owó àbí tó ń lo owó ń sìn púpọ̀ ní owó tó wà ní ìtànsìn táwọn èèyàn ná kò kí ń ṣe owó gidi hmm. òun ni oríṣiríṣi wàhálà ìjàmbá ló ṣe ń ṣẹlẹ̀ owó ẹ̀jẹ̀ nǹkan kan òun ló wà ń tànsìn hmm. bí ká gbọ́ ọlọ́màjẹ́ aṣọ nù àgbẹ̀ pé wọ́n ń wọ́ ọmọ àgbẹ̀ pé wọ́n ń wá gbá àgbọ̀ ẹ oríṣiríṣi àìmọye ọmọ skul tẹ́pọ̀ wọ́n ti lu ìjàmbá nípa pé ok ọ̀rọ̀ owó owó owó owó ẹlòmíì ó ti ta ọjọ́ ọ̀la hmm, nítorí owó ẹlòmíì ti ta àrísìkí ẹ̀ nítorí owó. ìgbà tẹ́mi kọ́ máa sọ ní ọwọ́ yẹn ni pé gbogbo nǹkan tá a bá ṣe níwọ̀ntúnwọ̀nsì tọ́lọ́ bá kò fi mọ̀ lọ́hùn. ẹ lólùfẹ́ alẹ́ pé ẹ̀sìn gbádùn àbí aṣẹ́mu wá fún lọ́lọ́kan òòjọ́ kan bẹ́ẹ̀ ni a máa dókè lọ́hùn nígbà tá a bá padà dé a máa wá sọ̀rọ̀ nípa ìtókù kí ni ìtókù ìkú ìkú àlùmọ́tò. ikú òun ni òpin ohun gbogbo. bẹ́ẹ̀ ni àmọ́já dókè lọ́hùn nígbà bá padà dé ètò mi